sún sápá kan sún sápá kan sún sápá kan sún sápá kan means move aside sún sápá kan means move aside ẹ sún ẹrù yín sápá kan ẹ sún ẹrù yín sápá kan